friendship òun lè pe title project yín àbí. bẹ́ẹ̀ ni mà. ẹ gbà mí. what for ni. bí o mọ̀ pé o kàn fojú jẹ̀kù ni o lè fi pẹ́rọ jẹ ọmọ two hundred level ṣì wà lé lérò pé secondary school nìkan lèyàn ti lè bọ ọmọ tó ṣì wà lé ní ah, lágbára o babe i'm the happiest human being on earth. really. yeah torí pé mi ò ever mọ̀ nílé ayé mi pé mi náà lè break record èmi náà lè di flower obìnrin àwọn ah, inú mi dùn i'm so happy. For this reason, I promise to be yours forever. Ọkùnrin, jọ̀wọ́ torí Ọlọ́run, kí ni nǹkan tó tún fẹ́ ṣe fún mi ní gbogbo ayé O tó ti ṣe fún mi o Ó mú mi láti inú gọ́tà, ó wẹ̀ mí, ó sọ mí déèyàn, ó jẹ́ kémi mi. Láàrin fámílì mi jọ ìfẹ́ mi kí ni nǹkan tí mo tún wá ń fẹ́. o mọ nǹkan tí èmi fẹ́ mo fẹ́ kí a farabalẹ̀. ká wá wo nǹkan tí future máa ní fún wa. future máa ní nǹkan tó dáa fún wa. Mm, I love you. I love you more. Wow. <laughs> kí ni mo ti sáré ṣe sí. ọmọ náà pa ṣáàtì. Tiwa. Yes. But èmi bìrì pé ẹ kò ti kúrò lórí gbogbo ilé tó ń ṣe tó ṣe ń go through pains kí ló ṣe? ṣó kọjá pé wọ́n disvirgin ẹ̀ àbí kíni ah, èmi náà ṣeré ẹ̀rí nà mi ò tiẹ̀ lé wọ́n tìgbà tán ti já tèmi gan ló dẹ̀ sọ́ di bàbá àbí pé kíni. o ò lè understand. kíni. azin ara nǹkan mi kíni yẹn ń dùn mí. kò kí ṣe kó tó fọ́ọ̀nì náà wọ́n ti ṣe ń rẹ́rìn-ín. ló lọ fọ́ọ̀nì. look at you. <laughs> èrè ọ̀gbọ́n. kí ló ń ṣe kó tó fọ́ọ̀nì pẹ̀lẹ́ ó dẹ̀ ṣe bí ìgbà tó jẹ́ pé kíní ò dẹ̀ sọ́ di bàbá ra. ó dùn mí ó kan mi ara ń kan mí gan-an ọlọ́run. ẹ bí a sọ pé kò ṣe mí bẹ́ẹ̀ nígbà tèmi ara burúkú ò kan mi bó ṣe ń kan yẹn yìí kí ni ó dẹ̀ ń ṣe hàn má jẹ́ kan báyẹn gbọ́ òdì ẹ̀jẹ̀ ó dẹ̀ sọ́ di bàbá ra ó ṣe dóbìnrin ni. a dẹ̀ máa ṣe bíi bí gẹ̀ẹ́nù ọgbà àti òtí ẹ̀ lé rárá. wọ́n bí tó bá sọ pé yóò ṣe ń dobìnrin ó ṣe ń dobìnrin ní ẹ wo. ó jẹ́ pé ṣe lára ẹ lè kókó kó sùn ló wà tẹ́ ó ṣe ẹdọ́ obìnrin ni jàre. ó ṣe mọ nǹkan tó pè ní obìnrin mo lè mú ẹ lọ anywhere just follow me mo lè gbé ẹ fẹ́ni tó tó áhùn mi. ẹ serious. ó ń jòbìrín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n bá ẹ ó ń jòbìrín tẹ́lẹ̀ kóra ẹ sàn ọkùnrin ni ẹ ó ṣe ẹdọ́ obìnrin ni ẹ ẹ ló wá kọ́ ìdí gbogbogbò. nǹkan rí. ó dẹ̀ torí ẹ̀yìn báwo ni máa ń ṣèyàn náà nìyẹn náà kàn bá ìṣeré ni mm. ah, mo ti odò ń ṣe bí ìpè bébì ni. ìgbà tó bá tiẹ̀ fi máa tó three or four days nísìn so ah, wá gbé ìta rẹ̀ pẹ̀lẹ́. ìgbà tó wọ́n fún pé kí ni yẹn máa ń dùn yàn àmọ́ ah, wọ́n á dùn yàn gan-an ọlọ́run. a <laughs> lè máa ṣe bí. ó dùn mọ́ ẹ. kò dùn <laughs> ní big girl nù school ọ̀nì mọ̀ pé ọ̀nì. ọ̀gá Oh, ìfọ̀ yìí ṣe é wọ́rí rẹ̀ ń ṣojú ẹ̀wọ̀n Oh, girl. Oh, má wọ ìṣù àbí wọ́n wọ̀ wọ́n. ọjọ́ àwo. ẹ lọ ayọ̀ mi níbo nìyẹn. lẹ́yìn wa. ẹ irọ́ ni o tiwa irọ́ ni o èmi nìkan tán nice wedge <laughs> látọdún tó ti promise ó ti promise ọ̀sẹ̀ kí ni máa wẹ̀ lẹ́nu <laughs> irọ́ ni o èmi nìkan tán <laughs> eléyìí bẹ́ẹ̀ là ní òsì nǹkan ìwọ ni sọ sáìsì mi fún. Oh, bẹ́ẹ̀ ni mà ṣé bàjẹ́ lọ rà á ni. ṣé mo pé ṣáìsì mi lélẹ̀ fourteen size fourteen Adi. bẹ́ẹ̀ ni. Ah, a kó àpàgà ìlọ́ọ̀nì tọ́wọ́ rẹ o. àmín. àyìn lọ àyìn bàbá ẹ lọ́wọ́ yẹn nu o. àmín. mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín o ìmọ̀ràn ni o inú mi ò sì dùn bẹ́ẹ̀ bá lè gbà ọ̀rẹ́ ọ̀gbẹ́ta o èjì lọ̀rẹ́ mọ bẹ́ẹ̀ tí ń wo òun o hmm. èjì lọ̀rẹ́ mọ o sẹ́yìn láti yín sẹ́yìn gbọ́ torí bẹ́ẹ̀ ti ń ṣe inú mi ń dùn sí o tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ẹ̀ yára yín tí ò sì síkú sínú kankan láàrin yín jọ tí mo ti jọmọ yín bẹ́ẹ̀ tí wàá ṣe ni kẹ́ ẹ máa ṣe o ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí wàhálà o ẹ mọ́ gbọ̀rẹ́ kẹta o kóńgò ráìsì márùn kẹ́gì òróró kékeré ni wọ́n gbé lọ fẹ́nìkan fọ́dún eégún tí wọ́n fi dalé rẹ̀ rú o ibẹ̀ títí sunkún dì sí o tí wọ́n dá yìí dídá àárín yín tẹ́tẹ́ tẹ́wọ́ gbà wọ́n báyìí ọ bí boyfriend yín bá sùn lọ́wọ́ oògùn o tó èso ní wọlé tọ̀ yín o ẹ mọ̀ rí ṣe o sẹ́ẹ̀sì rí ahọ́n àtẹnutẹ́ wo wọ́n máa jà o ṣùgbọ́n bí eyín bá ti lóǹga hàn jẹ́ pẹ́rẹ́ báyìí ojú ẹsẹ̀ náà wọ́n tún parí rẹ̀ n ò wá kankan tí ọ̀bọ̀n parí rẹ̀ ẹ má rojọ́ yín fẹ́ni kankan pé a fẹ́ bá yín yanjú ọ̀rọ̀ yín o ẹ má jẹun pé a fẹ́ bá yín sẹ́tù ilé yín àbí ẹ̀yìn àtẹ̀yìn ẹnìkan o gbà tẹ̀yìn àtàwọn ọ̀bà jẹ́ àgbà ńlá máa dùn tá a bá fi sẹ́nu o ìgbà ńlá máa dùn tá a bá fi sẹ́nu o èṣù lọ́rẹ́ kẹta o ní ẹ bá yí fùrọ̀ ọ̀rọ̀ tí ẹ bá yí dé báyìí èṣù ni wọ́n o wọ́n dàdé rú ni o. tó ọlọ́run ọkọ yìí mọ̀ sí ẹ ní ṣíṣe ẹ pẹ̀lẹ́ ma. ẹ ṣe mà <laughs> sista mi ẹ̀yin pẹ̀lú àwọn yorùbá yìí ṣá ẹ ṣáà máa ju gbàǹdùgbàǹdù náà ni nǹkan tí mo ti máa ń gbádùn yín nìyẹn. ní a bá ní kí lóde tójú àgbà fèjì ìrírí ni o. Hmm. torí um, àwọn yorùbá ní tẹ̀sán kan ò bá pọ́n èèyàn kan kì í ka tí ò bá ti tàsíkọ̀ ọ̀rọ̀ kò yẹ kéèyàn bẹ̀rẹ̀ sí ní sọ. So bàbá ọmọ believe fi pé is that time to yẹ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí pé ayé ọ̀rọ̀ ti tó tó bá wù mí dáadáa wàá rí pé mi ò kéré mo ti ń and thank God uh, you are about to graduate and lẹ́yìn graduation ẹ̀ wọ́n náà máa di ọkùnrin ó máa wọnú ayé lọ so mo á believe pé eh, ó ti tásìkò tó yẹ kí n máa fi àwọn iṣẹ́ mi wẹ̀ but very soon i'm going to retire from that work and eh, tó bá ti ṣetán mo fẹ́ kó kó máa wá sí ibi iṣẹ́ ọ̀dọ̀ mi màá lè máa kọ́ ẹ bá ṣe ń rà bá ṣe ń tà ẹni tó ń tà fún wa ibi tá a ti ń rà àwọn ìlú ń lọ so that ibi tẹ́mi bá filẹ̀ sí wà á lè continue nítorí ẹni ṣe pè wá sókè so kò lè máa prepare mind ẹ towards that. Uh, thank you sir mo really appreciate gani sir lágbára ọlọ́run ẹ pẹ́ fún mi sir. Amen. ọlọ́run á tún wá bá mi fún yín lórí ọ̀fẹ́ láti jẹ wọn mọ́. àmín àmín. torí ẹni tó lọ́n bá fún ni <laughs> I really appreciate, sir. Um, I will do just that, sir. Is that a promise? Uh, it's a promise, sir. <laughs> Tẹ́ bá lè sọ pé yá lọ́la, mo ṣe tán, sir. To bá ti ṣe tán finally, ọkàn jẹ́ kó mú ilé yìí so that wàá lè máa pípé àmọ́ ilẹ̀. Take that. You the best dad in the whole world. <laughs> Thank you, sir. Okay. Yes, sir. Uh, uh, okay. all right. All right, sir bá mi sọ fún lábín pé ẹ̀rí pé mo ní kó bá ń ṣe tí yẹn mo ti gbọ́. Bacteria respire to obtain. Babe, ilẹ̀ ti ṣú wá sùn. Energy <laughs> for other living activity. <laughs> tiwa. tiwa tiwa ṣe wà òkè. Hehehehe <laughs> dàbí pé. ó dàbí ẹni pé kí ni mo ti mọ kúrò kúrò kúrò eh, eh, tiwa tiwa ah, kí lè fi ṣe ọmọ mi kí lè fi ṣe. sórí ìwọ tó owó fitifiti bí ààfin àtìgbà tó ti ń tẹ̀lé ọmọ mi mo ti mọ̀ pé òun ṣèyàn fẹ́mi dà. fẹ́mi fẹ́mi fẹ́mi. dókítà ní kó lọ rògùn wa. Eh, ó ti dà. dókítà ní kó lọ rògùn wa oògùn tá fẹ́ fi yanjú ẹ̀ pátápátá tẹ́ ẹ fẹ́ bá yí ọmọ mi jẹ́ ìrànwọ́ ìyá wèrè ni mo sọ bẹ́ẹ̀ ṣé orí bàbá Fẹ́mi owó tó ní mo ti mọ̀ pé àáwádìí ẹ̀ òun gbẹ́ni tó fẹ́ fìrì ní owó kò lè rọ́mọ tèmi lò. èrò gbọ́dọ̀ rí ọmọ yìí o èrò gbọ́dọ̀ rí ọmọ yìí o àtiwá tó ń wọ́pọ̀ tó ṣojú pínpín ní oṣù yìí mo ti mọ ìgbà tí wọ́n gan ti sátẹ̀lé jálọ̀ jálọ̀ sotiri tí èrà bá rìn tí èrà bá rìn kẹ́ ẹ̀ kó gbogbo yín náà lè lọ sí tiwa tiwa a ah, máa mi ò sọ̀rọ̀ ọmọ mi ò sọ̀rọ̀ ọmọ àwa òkè òṣì orí burúkú wo ni fún ẹ láwọn ọmọ ilé ìlú máa wà òkè. ọmọ mi dà. ibi bá ẹni sùúrù mọ mi ibi bá iná wà. tó o bá tún sọ pé kí n ní sùúrù máa bù ẹjọ́ ọmọ mi dà ọmọ mi dà bó lẹ́gbẹ́ sí. wọ́n mi ẹ tẹ̀kẹ̀ ìzí màá ó rí bíbá yìí ni wọ́n wà. ṣé wọ́n ti ìsìn ó dẹ̀ ní tẹ̀kẹ̀ ìzí. ṣé ọmọ mi jẹ́ bí abẹ́rẹ́ ó jẹ́ bí abẹ́rẹ́ tí mi ò ní mọ́tò gbé pamọ́. ibi báyìí la gbé wọn sí àbí bọ́ àwọn ọ̀rẹ́ wọn kan wá bíbá yìí láìpẹ́ nísìn bóyá àwọn àbí àwọn ọ̀rẹ́. àwọn ẹ̀rọ bí. àwọn ọ̀rẹ́ òun ló wá gbé ń sìn ẹ̀ ṣọ́fẹ́ gan sábẹ́ bẹ́ẹ̀dì ni àbí ti bá wo. mo jẹ́ mi náà bíbá yìí là fún mi sí i. dákẹ́ o mo bá mi sọ o níbo ló bá wọn ní sí. Ah, ẹ dáná lọ sí ibi bá wọn ṣó o ní. ẹni sùn ó yá mo mi nìṣó. dọ́pọ̀ dọ́pọ̀ dọ́pọ̀. sí. ọlọ́run ọmọ mi ò. mo rí kinní lórí ọmọ kan lánàá o ọgúnláwà <laughs> ti tó sí. ìwọ ìwọ ìwọ ìwọ o ó nàìjíríà sú ọ ọwọ́ àgbà lóyìnbó lọ́ra lọ. <laughs> Eh? Stella Ọbásanjọ́ <laughs> Stella <laughs> Ọbásanjọ́. Tiwa Tiwa Tiwa mo ti ń wá ẹ. I've been looking for you. Stella Obasanjo. Kíkan ni mo fẹ́ pè báyìí mi ò ní ká. Tiwa Tiwa Tiwa má ṣe báyìí. bó gbogbo ẹ bó gbogbo lára tó lọ ìgbà tí nàìjíríà sù ọ wá jẹ wá jẹ wá jẹ mo ti lọ. Hmm. ṣé n gbé kínní ní two point five ní àbí gógó. ẹ ká san. ẹ rọra o. ẹ jọ mo fẹ́ ra card. ah ẹ sẹ́fì tí yù. card normal one. Eh. ah ẹ fashion designer àti gbogbo àwọn ike lantan bíbí. ṣé mo lè rí card lọ́nà báyìí. ẹ rí lẹ́yìn báyìí ee bẹ́ẹ̀ bá sì ra pò náà gbogbo ẹ̀ wá o ẹ wẹ̀yìn báyìí side by side sí ni o ẹ wo ẹ máa gbẹ́nu. tó jókòó sí ni. Tiwa. Ibi ìlójókòó sí tó ń pariwo Stella Ọbásanjọ́ kò pé but ìwọ náà bá má ti kú ọmọ bó ṣe pọ̀ wá lórí aago yẹn wàá ti ọ̀ra dúró. ẹ ṣe bó bá mo bí tó gbà ń sìn. mi ò ní káàdì ni bí mo dẹ̀ ṣe jáde síbẹ̀ yẹn pé kí n ra káàdì ni mo ṣe pè yín mo fi pé mo ṣe máa bá ń bí ibi ni mo fi lẹ́sì tó tiẹ̀ ń pariwo Stella o Ọbásanjọ́ mi ò mọ̀ pé máa kúrò ń bẹ̀. ẹ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìrìn àwọn tó bá ti ní gógógùn bẹ́ẹ̀ yẹn kò kò ṣe predict ẹ sì jẹ́ ká try díẹ̀ sí ká ṣì wá àbí. tiwa ah, tiwa. Tiwa. Tiwa. Tiwa. Tiwa. Ó yẹ ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká wá díẹ̀ sí. Ẹ lọ, ẹ lọ bọ́. Bàbá ní kàdí orí rẹ̀ ṣe tó. Bàbá ní kàdí orí rẹ̀ ṣe tó. Tiwa ewé ló ná ikú ìṣòwò ṣé o fowó ni jẹ́ kí n fún ẹ lówó. owó lélẹ̀. bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tán mo máa sọ ọ̀kẹ́ ọ̀kẹ́ lóye. mo tún ṣì máa fún ẹ lówó sí ṣùgbọ́n jẹ́ ká máa lọlé yahoo yahoo bọ̀dà yahoo. yahoo ò pé eyín mọ́ àbí ẹ wá fẹ́ sọ di yahoo plus ẹ fẹ́ fọmọ ọlọ́mọ ṣògùn owó ẹ fẹ́ gbé lọ sílé babaláwo àbí babaláwo yín ti ní kẹ́ ẹ gbé wá àbí ẹ wò lónìí ilẹ̀ mọ àwọn nǹkan tẹ̀ ṣe tilé fi jóná. wo má tiẹ̀ bọ́dà aládùúgbò la máa pè sí wọn. aládùúgbò aládùúgbò ló pè. aládùúgbò gbáwo gbáwo ni ọ̀tá ló wà lé. aládùúgbò ló pè she is my girlfriend. with your girlfriend. aládùúgbò aládùúgbò yahoo aládùúgbò táwọn ilé táwọn ilé. dákẹ́ jàre. ṣé lecturer yẹn wà ní. ọ̀ wọ́n wà ní class wọ́n lecture lọ́wọ́. oh my god mo ti pẹ́ nìyẹn o. wọn náà wo time to ń now. náà. ibo lo. wọ́n lọ. ìwọ máa wọrí ní tẹ mo fẹ́ sáré débi kan ni. ibo ló fẹ́ lọ tó important ju lecture lọ. wo wọ́n máa wò ó ń tẹ̀ mò ń padà bọ̀ padabo. ń padà bọ̀ mò ń padà bọ̀. mò olólùfẹ́ mi lóòótọ́ inú mi ò dùn sí nǹkan tó ṣe tiwa and i'm very sure pé inú tiẹ̀ náà ò dùn sí but Fẹ́mi life goes on lóòótọ́ mi ò tí ì fi ẹnu ara mi sọ fún ẹ bí mo ṣe nífẹ̀ẹ́ bó yẹ kí wọn náà ti mọ̀ nínú bí mo ṣe máa ń ṣe sí ẹ gbogbo ìwàsí mi ẹ Fẹ́mi take a good look at me èmi náà ò bàjẹ́ náà ó dẹ̀ mọ́ pọ́n mọ́ dáadáa ni mí ibi tó bá fi mí sí ni máa ń dúró sí jẹ́jẹ́ tèmi ni mo ṣe máa ń lọ mi ò ń fa wàhálà mi ò ń báyọ̀ jà ìwọ náà mọ̀ ìfẹ́ ẹ̀ nìkan ni mo ní ìjà. Mm-hmm. Fẹ́mi, ó dé Fẹ́mi. Well done. So. Ibi báyìí ni wọ́n ń bọ̀ tó sáré o nílé. o ga ọ́. Olóṣì, onírànù, aṣẹ́wó. Wà lára ẹ̀ same to you aṣẹ́wó oníranù. hey babe back to our previous discussion. Hey, Fẹ́mi ẹ dúró náà ṣé wo ni ni ò tó wo ni ni àbí wo yẹn ni ò tó wo yẹn bẹ́ẹ̀ náà ni mò ń pè ọ́ ta ni mò ń pè ọ́ ta lòun fi mí gún lágiri lòun bínú bọ̀ mọ́ ọgbọ́dọ̀ ah, jẹ́ pé ọ̀rọ̀ ẹni bá ni. wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ o bí a bá sàmọ́ bí yàn léèyàn bí a bá bí ọ lémi ní sàgbọ́sẹ̀ kan lọ ẹ̀ kátó wá pé ti bẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ kan Abíọ́lá bẹ́lẹ̀ tí wọ́n ní nǹkan sanwó wáyéèkì ní bẹ́lẹ̀ nìsín tó ti mú báyà yọ lọ kọ́ sẹ́ kínní ni ah, ah, ọ̀rẹ́ ṣe sọ àmọ́ sọ tí bá bẹ́ẹ̀ ní kò sọ fún mi èmi náà sì fún ọmọ náà gẹ́gẹ́ bí ọmọ tí mo bí. Àjàlá I'm sorry Àjàmbàdàn mo ráàyè tí please ẹ fi mí lẹ̀ ó ti yé mi sọ wá rí bọ́mẹ́kẹ́ bá ń gúnyìn eru àgbàlagbà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pẹ́ ah, ah, bí wọ́n bá tiẹ̀ ń bínú èmi ò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá àmọ́ tí mo fẹ́ kí wọ́n náà wò sọ ma pé ọ̀gá gan wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ó yẹ kẹ́ ẹ pàdé gan ọ̀gá jáde ènìwọ́ wọlé o fún ọba rí bọ́n náà ṣe ń bínú àfi bí olúkòso yẹn ń jà bí ìjì ah, gbogbo sítáàfù yẹn pé gbogbo àti ẹ̀ ń tọrọ bínú tí a ti ń tọrọ sí wa kódà mo mọ̀ pé ó tún bá yunifọ́ọ̀mù eh, lọ́rùn mi kí sì lẹ́sẹ̀ wà ibi torí rẹ̀ náà ni wọ́n sì ní bá a bá torí gígbòdì ọ yóò sùn náà fún ni yá wọn lọ jáde láti jẹta àwa mọ̀ àṣọ fún wọn àà ṣọ́ àṣì ẹlẹ́tọ̀ kí egun ọ̀tọ̀ wá àgbàdo wá ajá sẹ́nu mi lọ́yẹ̀ wọn ti gbọ́ pò sí lé tí mo ronú nígbà tá a bá wá jẹ̀bi lọ́dọ̀ rẹ̀ tá a jẹ̀bi lọ́dọ̀ ọ̀gá ọ̀dọ̀ ta láti fẹ́ dà àdá lọ́dọ̀ èso àdá lọ́dọ̀ ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọlọ́run èmi náà sì máa ti ń ṣe ọ èmi ní ìṣòpò nù èmi ní ìṣòpò nù mo mọ̀ pọ́rọ̀ ọ̀rẹ́bìnrin rẹ mo mọ̀ pé ní í ṣe ọ kò yí ó le tó bá wọn ọ̀rọ̀ fẹ́ yé mi sí dáadáa pé èmi bọ́sẹ̀ fi ń tẹ̀léra wa kì àìmọye tí wọ́n mọ̀ kẹnu bọ́nu kì báyìí tí wọ́n mọ̀ kẹnu bọ́lẹ̀ wọ́n ti tún dé wọ́n ti tún kọjá lọ wọ́n ti tún yà ó wọ́n ti tún ẹbí ewo bẹ̀ níyì mo já kẹ̀kẹ́ bọ́ tí n tó kọsẹ́ tí o ṣe sànmọ́ rírí ìfẹ́ òṣèlú gbọ́dọ̀ mọ́ kọ̀kọ̀ ṣe báwọn ìfẹ́ àkọ́kọ́ bí ṣe kọ̀kọ́ ṣe nù àmọ́ bó bá ti á ṣe báwọn sórí ẹni tí ń wẹ̀ léwẹ̀ tí wèrè ká sọ rẹ̀ bí ọba náà sùúrù sí wèrè ó di méjì o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọlọ́wọ́ kò sì sí ti níbẹ̀rẹ̀ tí èlò pẹ̀ èyí ti mọ wọn nù. nǹkan tó kàn lọ dùn mí jù nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ ni pé mo rí mo dẹ̀ ti ń fowó tán torí ibi tó ti ná ewé bí ìgbà téèyàn náwó ni mo ti rí ó dẹ̀ ti ń tẹ̀lé mi àfi báwọn ará àdúgbò ṣe parọ́ lé mi lórí tó sọ pé ọmọ yahoo ni mi mo fẹ́ lọ fi ṣoògùn owó ni mo tún jẹ́ kó yé wọn pé olólùfẹ́ mi lẹ́ni tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn mi. ti dùn mí ká nígbà tèmi náà ní fóònù ní bó pè mí tí wọ́n yọjú sí ọ ọmọ àwọn èèyàn ni nígbà wọn ti tó ṣe kínní irun wéfọ̀n àwọn rò pé yahoo rẹ ní plus inú ni wọn ò mọ̀ pé yahoo èké lásán ni. bí a bá mú yàn lórí ọ̀rọ̀ ó ṣe wèrè ó ṣe wèrè nísìnyí gbígbìyàn kápátá sọ kíìsì rẹ̀ ni. ọ̀gbá búrẹ́dì jẹ lọ́wọ́ ẹ̀ ah, torí gbogbo bó ṣe ń fíláṣì mi yìí bọ́mọ̀nà di tòótọ́ tó wọ́n di pé wọn náà mọ̀ kọ́ọ̀lù owó tí ẹ lè kọ́ọ̀lù tó bọ́ kọ́ọ̀lù bátìrì ni. mọ́mọ́ ẹ má bínú ẹ kúnlẹ̀ máa wá gba àdúrà fún wọn ọlọ́run tó pọ̀ nípa àti agbára kó dáwọ́lé ọmọ wọn tó yà wọ́n. kọ́lọ́run ó bá wa mú un lára àdúrà. jehovah jésù kristi máìkẹ́ mi mọ́ olú ọlọ́run alágbára. bàbá wa àti ọlọ́run wa ọlọ́run ìpínlẹ̀. bàbá mọ omi ara ìjẹ ara ọmọ ọrùn yọdẹ òye wa wò ó sàn. ọlọ́run á bèrè fún ìtúsílẹ̀ látòrí tẹ ẹ bá wa tú ọmọ náà sílẹ̀. olùwẹ̀ fi agbára hàn tó bá jẹ́ ìmọ̀ yín ni nítòtítọ́ láti wo ìránṣẹ́ náà sàn olùwẹ̀ wo ìránṣẹ́ náà sàn. olùwẹ̀ wò sàn. ẹ̀yin lọ bó olùwòsàn yẹ wa lùwòsàn ẹ jẹ́ ara omi ara ó yẹ ìwòsàn. ẹ jẹ́ wa agbára yín ẹ wà pẹ̀lú rẹ̀ ẹ ṣe anúnú ayé rẹ̀. wọ́n yẹ olúwa wa.

gbogbo wa yóò wá jọ ṣe orí ọ̀fẹ́ lápapọ̀. orí ọ̀fẹ́ lẹ́sìn ọ̀rọ̀ ọ̀fẹ́ àmín àmín àmín lórúkọ Jésù. bẹ̀rẹ̀ tẹ́ máa tàn yàn sí yín nìyẹn. lórí lọ́rọ̀ títàn gbogbo owó kọ́ ló ti kó tán nù lé wọ́n sá mọ̀ mú gbogbo ẹ̀ mú gbogbo ẹ̀ mú gbogbo ẹ̀ náà ni kò sẹ́ ní òpè tó àwọn àbúrò náà ń bẹ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ nìkan náà sáyé fún. sami ẹ jẹ́ ìjọlá yín jàre ìbájọ́lá yín ọlá ta mo tún fẹ́ jẹ. ẹ ọ̀dà ẹ sá ṣe tẹ́sí kẹ́ ẹ kú ńlẹ̀ ẹ wá lé ọkọ gbà lọ. káfọ́nà ó sì ẹ̀ jẹ́ kí n mọ boyfriend ẹ ṣé kò ti yẹ kí boyfriend ẹ mọ wọnú bíbá ẹ wá kí n ti mọ gba díẹ̀ díẹ̀ nínú owó mi tó ná. ṣé bí mo ti introduce ẹ̀ sí yín lọ́jọ́ kan. introduce ah, ṣé ojú àlá nìyẹn ṣá kì í sojú ayé. nù kò ń sojú àlọ́jú àlá bá wo. ṣe introduce ẹ̀ sí mi báyìí ta nínú àwọn tí wọ́n máa ń wá bí bóyá àwọn àbúrò labour wa ti ń bẹ lókè àbẹ̀wò nù wọn. ẹ ti gbàgbé ọjọ́ tèmi àti ẹ̀jọ̀ wálé tí mo introduce ẹ̀ sí yín bí báyìí. ah àbí dídè rẹ̀ mú ọ ni ọmọ tí ò lógo wèrè ọmọ tí ò lógo ni ìwọ́sì tó ń tẹnu mọ́ mo sọ pé mi ò fẹ́ rí ẹ̀ lẹ́yìn rẹ mọ́ o ti alẹ́ ti lápá ọmọ ìwọ àti ẹ̀ sì ń ríra yín ọmọ tó yẹ pé mo ti dá fálé lórí mo ti lọ rèé wò lọ wò wá rèé mo ti rán mo ti wò mo ti hàdí ẹ̀ ní Facebook gbogbo láìfọ̀ ẹ̀ ni mo ti rí olóṣì olófo ni yábà ní ilé aṣọ rẹ two hundred naira ṣòkòtò tí ń wà kò jù bá ń lọ sílẹ̀ yìí ni wọ́n fẹ́ fẹ́ ẹni tí ò lè dára rẹ̀ kọ́ sí ló fẹ́ bu ẹ̀ àbírú ọmọ wo lè lè. bẹ́ẹ̀ sísá mi ó máa tó dà náà. Eh. láàbù mélòó kí n tiẹ̀ pẹ̀lú ọ̀dà kò ní da fún yàyà ọ̀dà. dákun tiwa ọ̀rẹ́ ẹ̀ tó máa ń wá sọmọ olówó ni. rárá o boyfriend ẹ̀ ló máa ń gbé jáde tó máa ń ra nǹkan fún un. Eh, ìwọ fúnra mọ̀ pé boyfriend ẹ̀ èmi fúnra mi mọ̀ pé boyfriend ẹ̀ torí mo ti lọ wò ó gbogbo post wọn ni mo máa rí ní facebook bó ṣe máa ń lọ sí surprise bó ṣe máa ń lọ sí history gbogbo tó máa ṣe pátápátá ni mo máa ń rí tí mo follow wọn níbí bá so ìwọ wá ní boyfriend tó jẹ́ pé kò yóra rẹ̀ bóyá gbogbo oúnjẹ mi tó sẹ̀ ń gbé nínú ilé gan o tún lọ ń gbé fóun náà wèrè tí ò lè dẹnu ara ẹ̀ bọ́ sista mi ẹ wo máa tó dáa after all mo ṣáà sì ní èyí ẹ̀ tí n sì tún máa lò ní school màá sì tún lọ fún service so ìgbà tí n bá dé máa wẹ́ lómi tó máa tó máa wà ókè. Ah, ah. ẹ wá gbà mí lọ́wọ́ pò ní ọmọ yìí ni gba á ti rọ̀ mọ́ ní èyí ẹ̀ ní skul mo tó máa lọ fún sẹ́fíìsì. ṣé ìwọ gbàgbé ìwà àwọn àgbà ni tó sọ pé bá a ṣe ń kọ́sẹ́ la ṣe máa ń kọ́ yàrá dákun ṣé owó èyí àyẹn náà nísìn èmi náà ní kí n tó wà pẹ̀lú táwọn ọmọ mi ah, wọ́n mọ sọ̀rọ̀ mẹ́rin kíkọ́ kankan pa ni ẹ̀sẹ̀ ní pé wọ́n bí ọlé mi. ẹ wo alẹ́ bàbá lọ́wọ́ pòlógélé ti àyà ó wájú ó lẹ́yìn ó ṣe gbogbo ẹ̀ bọ́bọ́bọ́ sí mi lọ́rùn ẹ wo bó ṣe rí. Fẹ́mi má mọ̀ pé bóyá mo jójó remember black is beauty ìwà dẹ́lẹ́wọ̀ ènìyàn má mọ̀ pé bóyá ní pupa tó àwọn ẹ̀kọ́ mi bet Fẹ́mi gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà compare gp mi sí tàwọn ọ̀rẹ́ mi Fẹ́mi i love you. Àràmídé. yes dear. Oh. láéláé kò sàn kò sàn kan tó jọ bẹ́ẹ̀ fẹ́ mi. ó mọ̀ kan má wọ̀ má wọ̀ máa pè é padà jẹ́ kí n pè é e padà ṣùgbọ́n ẹ má bínú ọkọ yẹn wà very very important. no problem kò sí ṣòro. mọ̀ ó ga o báwo lè ṣe wá ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ rí bẹ́yẹn kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ọkùnrin yẹn burú gan o. ní táìmì yẹn kò kí n ṣe fọ́ọ̀tì mi náà òun gangan mọ̀ gbé kò mi and mọ́sọ̀ kò kí n ṣe pé mo kàn dédé abandon ẹ̀ mo sá lọ I still have it in my mind pé mo ń padà bọ̀ and that is why I'm here gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ń gbà yẹn kálówó wà ní àníṣe abortion yẹn and tí mo tún wá gbọ́ pé wúǹbẹ̀ bàjẹ́ ah I have to run away because tó bá ń rí mi ní moment yẹn ó lè pa mí torí kó lè bá bẹ̀bẹ̀ náà ni mo ṣe wá bẹ̀yìn ọ̀rẹ́ kẹ́ bá mi bẹ̀ mo fẹ́ kó tán mo fẹ́ kó gbẹ́bẹ̀ mi ni mo sì nífẹ̀ẹ́ ìfẹ́. seriously. ìfẹ́ lẹ́ẹ̀kan sọ ṣákálá bẹ́ẹ̀ ah, ẹ ẹ dákun ṣé mi ni mo dá fẹ́ mọ̀ ni àbí fẹ́ ni ò dá mi mọ̀. bó ẹ ní sùúrù jẹ́ kí n land. èèyàn ṣe oyún débi pé ń bẹ̀ damage eníkẹ́mi lọ ọbẹ̀ ẹjọ́ ṣé tó bá gé àbúrò tìyín ni ẹni kó fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ mú àbí ẹni kó gba ẹ̀bẹ̀. bọ ìyàwó mi sì ni ó sì ní ibi tó kọ orúkọ mi sí nínú àtẹ kó lè gbàgbé iyọlá just like that. bọ níbo nìfẹ́ yẹn wà nígbà tí ẹ sá lọ tí ẹ lè dúró tì í ẹ̀ṣẹ̀ wọn bá èmi kémi lọ bẹ̀bẹ̀ èmi ò ń bẹ̀bẹ̀ ìyá o ọlọ́run ọmọ ah, mi. don't make it difficult for me just help me beg her please. ẹ eh, but <laughs> èmi ń ro kankan o ṣé kìí ṣe pé ìṣòro kan ti ń bá yín fà á tó lé yín dọ́dọ̀ wa torí kinní yìí ó ń gbà fura sí o. mo ò ní problem kankan ìfẹ́ ló kàn ṣì wà lọ́kàn mi ó ń finger brain mi every night. kò sí wàhálà torí ẹlẹ́ran ara lèmi náà ojú dè ló ń rojú ṣàánú èmi á gbìyànjú tèmi gbìyànjú ni mo sọ o tí Ẹlẹ́dàá yín bá wá tì í lẹ́yìn tí mo sọ̀rọ̀ tó dẹ̀ gbọ́ wẹ́ ọlọ́run lè gbóhùn mi ṣàṣẹ kò sí kọ́tọ́ náà ò lè ṣe àmọ́ òní ò ṣe nǹkan ọ̀fẹ́ o kí léèrè mi. lónìí tí mo wá yìí ah, don't worry òní lọ lásán òní lọ lásán kó tó kúrò ń bíbá yẹn sìn ó máa fún mi lẹ́kàn nọ́mbà ẹ̀. kò sí ló ti gbẹ̀dẹ̀ mi á bẹ̀ ẹ̀ bọ̀ ẹ ṣàṣẹ báyìí ṣe ti gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o mm, ó yá yá yá yá ẹ máa pè fún yín ṣé tanfàlẹ́ fẹ́ ṣàbẹ̀wò ambizioso. ẹ mò ń gbọ́ ẹ Cynthia ok o ti sẹ́ǹdì ẹ̀ gbàgbé tó bá ti sẹ́ǹdì tó bá ti drop ó máa kú seven days náà ni tí ò bá gbọ́kọ̀ ẹ̀ ló kú tó bá ti gbọ́kọ̀ ẹ̀ ó máa kú ó máa wakọ̀ pààyàn òun náà dẹ̀ máa kú jápa ó máa kú gbàgbé owó ló mú mi ṣiṣẹ́ ọjà ó máa kú. àgọ́ nílé o àtúnyà. ẹ káàsán. báwo ni arẹwà. àdúpẹ́. tó ń dùn. ẹ wo ajá ń yẹ. bàbá hmm? bàbá bàbá. kí ló dé. tó ah, yẹ kí nírú yín lẹ́gbẹ̀ẹ́ kíyà máa jẹ mí. Hmm. bẹ́ẹ̀ ni ẹ̀gbin kan gùn mí lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ló ṣẹlẹ̀. Ah, ẹ̀wọ̀n èmi àti obìnrin kan òun la jọ ń ṣe fàǹfà láàrin ara wa ẹ kọ̀rọ̀ mi kún ni bàbá ẹ kọ̀rọ̀ mi kún. mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ. ó dà bàbá ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. kí ló fẹ́ ká ṣe. mo fẹ́ kẹ́ ẹ bá mi yanjú ẹ kẹ́ ẹ bá mi mú kúrò lọ́nà. kí n bá ẹ pa. bẹ́ẹ̀ ni. ẹ o ṣe wá máa pa wa obìnrin ẹgbẹ́ ẹ nítorí ọkùnrin sọkùnrin yẹn ní wọ́ọ̀tì ni. ah bàbá kí lẹ̀ ń sọ yìí tẹ bá rí guy tá à ń sọ yìí o handsome ó kìtì bàjẹ́ ó dẹ̀ tún rí i tí ó lówó lọ́wọ́ gan-an owó yẹn lèmi fẹ́ gbọ́ kí wàá ní sí àtẹ̀mí kí ni percentage. Ah, bàbá yẹn máa wọrí because bó ṣe wà yẹn tèmi àti báyìí fẹ́ ra tán báyìí ah, ó ti promise mi kò sí nǹkan tí ò fi promise mi tán tí ó ti promise mi ẹ̀yẹn fọkàn yín balẹ̀. Hmm, wàá fún mi ní one million naira má pa. bàbá ibo ni kí n ti rí one million. ẹ tó o bá lè rí lọ ta property àwọn òbí ẹ. Ah, bàbá property àwọn òbí mi gan tí n bá ta kò lè kà bẹ́ẹ̀ tí n bá ti fẹ́ bọ̀bọ̀ yìí lásán. ẹ má wọrí ọ̀rọ̀ property tẹ̀ ń sọ yẹn ó kéré lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí máa fún yín. dádì ẹ ní company company yẹn dẹ̀ tóbi olóde máa padà jẹ́ CEO company dádì ẹ tó bá ti di CEO company dádì ẹ èmi ni máa di ìyàwó CEO so kí ni wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ owó ti dé nìyẹn. nǹkan tó ju one million naira lọ ni màá fún yín. ten million. ten million yẹn ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí máa fún yín. o mọ ìyá obìnrin yẹn. ah mi mọ orúkọ mọ́mì ẹ̀. o mọ orúkọ tiẹ̀. àmú mọ orúkọ ẹ̀ náà. bọ̀ o ní píìsì ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni sá. Hmm, o mọ whatsapp line mi text píìsì ẹ̀ sí mi. n tó bá dẹ̀ ní wà drop ẹ̀ máa pa o mọ̀ mi o tí n bá wá bẹ́ ẹ pátán tó wá drop percentage mi ọkàn mi ti wà lórí ten million naira máa pàwọ́ náà o. bàbá ó mọ̀ mí náà máa pẹ́. gbẹdẹ́gbẹ́ wá pa èmi náà ṣé ẹ̀ mọ̀ ti pa náà àwọn kọ́sítọ́mà yín tó mú oúnjẹ wá fún yín. kọ́sítọ́mà mi máa wá gbàgbé owó ni mò ń bá ṣe. Oh. sátẹ́sì pcs mi ò jáde. òkè ṣé wàá lè rí kọ́sítọ́mà mi tó máa dàbí tèmi ni ah, a ní kẹ́ fọkàn balẹ̀. tó pọ̀. ó dà kò sí problem máa tẹ̀sẹ̀ sí yín. wọ́n mọ̀ pé gbogbo yín lè máa wà surprise ipe. Uh, Sunday ti fi ránṣẹ́ sí yín ṣe rí nǹkan tó fẹ́ rí yín fún kì í ṣe nǹkan tó tó le lọ títí nípa ọ̀rọ̀ tiwa ni because mo fẹ́ kẹ́ gbà mí nínú gbogbo ìṣòro tí mo dojúkọ lórí ọ̀rọ̀ ẹ ẹ wo etí mi ti kún nípa ìsọkúsọ tí gbogbo èèyàn ń sọ nílùú yìí nítorí pé ìjọ tí tiwa máa máa ní problem tó ní ọ̀dọ̀ ọmọ mi ló wà and wọ́n believe pé bóyá èmi bàbá Fẹ́mi ni mo mo lọ́wọ́ nínú sickness yẹn so tó yẹ ló jẹ́ kí n ránṣẹ́ pé ọ̀nà tá a bá máa gbà àti ibi tá a lè gbé lọ bẹ́ẹ̀ máa ṣe bá mi rí mú nǹkan ti ṣe ránṣẹ́ sí yín nìyẹn. ẹ wo dáàdi gbogbo nǹkan tẹ sọ ló yé mi in fact ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé ó yé mi kọjá bẹ́ẹ̀. Ah, thank you. torí eh, wọ́n ti ń bú àwa náà o wọ́n ti ń pè wá lọ́rẹ̀ẹ́ wèrè àwa náà dẹ̀ ń try best wa gbogbo ibi tí wọ́n máa ń sọ fún wa pé ó ń rìn sí la máa ń wá dé káti ẹ̀ lè rí mú ẹ eh, tíbi tá a bá rí mú la máa mọ bá ṣe máa ṣètọ́jú ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe pè wá pé kẹ́ sọ fún wa yìí náà eh, ẹ máa jẹ́ káwa náà tó wa tẹ́ra mú gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe yẹn náà ni a máa make sure pa wa ọlọ́run tẹ̀ máa fún wa rí. àmín àmín ọlọ́run á fún yín ṣe. ọ̀rẹ́ dídàdì àánú ò dákẹ́ àdúrà ojoojúmọ́ la fi ń pè pé kọ́lọ́run ti ẹ̀jọ́ kó gbà wá mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run máa gbà wá nǹkan tẹ́mi kò pò ṣe pàtàkì ń sìn ni pé bá ṣe máa wá tá a máa rí ìyẹn gangan ní kókó a rí sà. ẹ wò ó dábẹ́ àti ẹ̀ ti wà in fact a ti rí but ó kù díẹ̀ ká mú báyìí òun ló tún bọ́ mú wa lọ́wọ́ tó sá lọ ẹ wò ó lágbára ọlọ́run mọ̀ pé ọlọ́run á fún wa rí ara tiwa dẹ̀ ara rẹ̀ á yá lágbára ọlọ́run. ọlọ́run á fún yín ṣe n fẹ́ kẹ́ mọ̀ nǹkan ṣe rí èèyàn ìwòsàn mo ní ẹ̀bùn pàtàkì fún gbẹ̀gbẹ̀ please please. ọ̀rọ̀ ẹ̀ lọ fọkàn ara ń balẹ̀. mi náà mọ̀ pé a máa rí mú ara ẹ̀ dẹ̀ máa yá ó máa gbádùn ọlọ́run òkè ọ̀rọ̀ mi dayọ̀ máa dá sọ̀rọ̀ ẹ̀ dájú ẹ jẹ́ káwa tètè máa lọ sódà a máa tètè lọ wá bá ṣe máa rí. dábì ẹ má wọrí a máa try gbogbo best wa láti jẹ́ pé ara ti wá yá ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín wọn náà kún fàdúrà kún fàdúrà. ọlọ́run á fi ṣe yín lálejò. wà ókè ẹ wà ókè má wọrí. سيدنا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله ẹlẹ́ yàwá ẹlẹ́ bàbá mi ojú ò ní tíya nípa ọ̀rọ̀ tí ọmọ tẹ́ wà ń sọ ẹni ó ní àágànnà. bẹ́ẹ̀ ni àfa. la ilaha illallah yọ gbádùn. kí ló kọ rẹ. tiwa tiwalade. tiwalade. kí ni ó kọ mama ah, yi. èmi ò mọ. ọ̀rẹ́ wa lásán ni ilé ìwé lájọ wa a mọ orúkọ ìyá rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin òun ọba yín ṣiṣẹ́ lórí rẹ̀ yóò sì wà fún yín ní àbọ̀. ẹ má ẹ má ṣe yọnu ìyá kan náà lọ́jọ́ ṣe gbogbo wa sílẹ̀ òun náà ni nana hawa nana hawa wù ńlá lò fún un ti yé ẹ má ṣe yọnu tiwalade bintu nana awa masha allah bukuratila bisimilahi rahmani rahim wasawawuni alayya an sari tamam lam tusirim la yumina na ma tusiru man taba tikra wa siyara man bi ku wato wajira kama da wasu la ilaha Allah akbar la ilaha illallah wa rasulullah ya ah, alhamdulillah pẹ̀lú ògo tolo ọmọ yìí ti gbádùn ẹ má jẹ́ kí n sọ fún yín pé yọ gbádùn ó ti gbádùn torí nínú àárọ̀fẹ́ àwọn Lárúbáwá tá a bá ní yóò nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ nu tá a bá wá ní táò ó ti rí bẹ́ẹ̀ nu. Ah, ẹ jọ ẹ dàgbọ́ ǹjẹ́ ẹ lè rí aṣọ tọ́wọ̀ kan yìí. ó difficult sa o because aṣọ tọ́wọ̀ kan yẹn mm. náà ló wọ̀ kúrò nílé níjọ́ tára rẹ̀ ò yá ẹni tẹ́ ẹ̀ ń sì ń sọ yìí àmọ́ kókó ibi tí ó wà gan. àlùmọ́dà bírù lọ́lọ́run kò sí ní tí ò lè ṣe pẹ̀lú ògo tọ́lọ́run ngba ti ẹ bèè tún yẹ padà wá báyìí ẹ̀rín lẹ́ẹ̀tọ̀rin dé ẹ wá sọ wọn ah ó ti wọlé o adiri ó sì ti gbádùn bẹ́ẹ̀ ni yóò rí. ẹ wá wá o ẹ má lọ jáyà rárá torí pé àwọn nǹkan mi ń bẹ téèyàn ṣe tán wá pé tẹnìkan sọ fún yín pé ẹ lọ o ẹ ẹ má ti ẹrù ẹlẹ́rù kò sí nǹkan kan torí wípé kò sí ní da ah. lè bá àti tìyín náà ó wà dà láti ọlọ ọmọ náà ti gbádùn tiwalade ọmọ náà náà wà ó ọlá bisimilahi rahmani rahim bisimilahi rahmani rahim bisimilahi rahmani amana rasul bima wusila ilayhi min rabbi wal mu'minuna kullu amana billahi wa malaikati wa kutubi wa rusuli la nufarriqu baina ahadin min rusuli wa qalu sami'na wa atana ghufranaka rabbana wa ilaykal masir la hawla baba ba o ti ẹ̀ kágò tó fi wọlé wọn ìwọlé awúgbà wọn. ẹ̀wọ̀n má bínú. bí n bá kó nǹkan tójú obìnrin ò gbọ́dọ̀ rí kalẹ̀ ńkọ́. nǹkan tí mò ń bá bọ̀ òun ló mú mi lómi tí ò jẹ́ kí n kí ẹ má bínú. kí ló tó dé. ẹ wo bàbá lórí ọ̀rọ̀ ìtùnú ṣé ẹ ti dáwọ́lé. ah mo ti dáwọ́lé o jọ́ mẹ́ta péré ló kù o tí ó fi ah gbariwo lé wọn gbariwo wo bàbá ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi fìtùnú lẹ̀ ẹ má ṣe ìran kan sí mọ́. ká má ṣe mọ́ ayé rẹ ti bàjẹ́. bàbá àánú ti Baba, wàá gbọ́ wàá gbọ́ kí n bá dáwọ́ kí n bá dáwọ́ dúró lórí rẹ̀ ìní lówó padà fún ọmọ o. kò sí wàhálà ẹ̀yẹ fi tọwọ́ lẹ̀ nǹkan tí mo bá wá ló ṣe kókó ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ tiwa ẹ wo dádì Fẹ́mi wọ́n pè wá wọ́n ní ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ kí ara ìtiwá yá pé òun ló máa fẹ́ Fẹ́mi ẹ wò bí Fẹ́mi dẹ̀ ṣe wà yẹn òun gangan ló má tàsé mi ẹ bá mi jẹ́ kí ara tiwá yá kó má bà tiẹ̀ lọ. tiwa mọ ni kí ni ká ṣe fún. bàbá ẹ bá mi bà ìwà ẹ̀ jẹ́ ṣé bí ìgbà tó fáìn onífẹ́mi sọ pé ló ran kankan kan mọ́ pé òun fẹ́ fẹ́ ìgbà tẹ́wọ̀ ẹ̀ bá ti bàjẹ́ kò ní kò tiẹ̀ ní ráyè títí ẹ̀ mọ́ rárá. Hmm. ṣé kójú rẹ̀ kàn máa somi kí kàn máa ṣèjẹ ni àbí wọ́n máa ṣègbọ̀nsẹ̀ kọ́ máa tọ̀ sára hmm, káwá yà ń wéré. ìtẹ̀sọ́lá sì yẹn gangan gangan òun ni mo fẹ́ tẹ bá ya wèrè tó rìn lọ tí mi ti ẹ̀rí mọ́ má lè ráyè fẹ́fẹ́ mi because fẹ́mi yẹn gangan ló wà very important sí mi. ọjà àárọ̀ ọjà ọ̀sán ọjà mẹ́ta lápapọ̀ sórí rẹ̀ tí wọ́n mọ̀ ná wọ́n nàjà àṣàbò lórí ẹ̀ ọjà àkẹsàn ọjà ajégúnlẹ̀ nígbà kan ṣoṣo bẹ́ẹ̀ ni ìjákùjà lọmọdé jáwé iná lọmọdé fi rò nítorí àwọn pàlàbà fojú kan náà lọ̀rọ̀ ara rẹ̀ tiwa ó ya wèrè. ọmọdé kékeré ọmọ ẹ̀là ó lè wọlé kálákálá etí ń bẹ lẹ́yìn lọ. ẹ wo bàbá. kára rẹ̀ ó yá. bẹ́ẹ̀ ni. àbọ̀ ọlá sọ. ewo tún ni bọ́lá sọ. kọba àgbọ̀ ọlẹ́wù. ewu tún ní gbà lẹ́wọ́ ewu nǹkan kí nǹkan tí ìbá ti bẹ̀ yọ àní ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ jẹ́ kára tí wá yá. fẹ́mi gangan lèmi wà áfítà o fẹ́mi gangan ni mo wà áfítà. kára rẹ̀ ọ yá. ẹ kára rẹ̀ yá. gbogbo ń bá ti di ẹ̀yọ faramọ́ ọ̀dà. ara rẹ̀ ọ yá olùṣe é gbé ọ̀pọ̀ pàpàdé ọ̀rọ̀ mọ́lẹ̀ ń gbọ́ ẹ má jẹ́ ntí ẹ má jẹ́ ntẹ́ o hmm. ọdún dún arọ̀ tewétewé rẹ̀ dún arọ̀ tegbòtegbò látòdì ọ̀run lẹ́jẹ̀ ìyàwó ni ẹ mà gbà mí. ẹ dákun mo bẹ̀ yín ẹ torí ọlọ́run ìyìn tí ì rí àyípadà kankan mo dẹ̀ ń gbà bẹ́ẹ̀ ṣe ní gbà ń gbàdúrà mo ké sọ́lọ́run ìtìjú ti pọ̀jù nígboro ẹ ṣàánú mi ẹ bá ń ṣe kí n rọ́mọ mi ẹ gbà mí. ọlọ́run olùjọ mímọ́ mọ́mọ́ dojú àdúrà tiwa. àmín jẹ́ wọn agbára rẹ jésù olúwa wa. <laughs> ta ni mo ṣe ṣẹ́gun ṣẹ́gun èmi ni. Ah, ọlọ́run ṣeun o ṣì rántí mi. mo rántí ìwọ ni ṣebí ìwọ ni ṣẹ́gun ọ̀rẹ́ ọkọ mi ẹyọlá a ọkọ báwo ló ṣe. wọn ò rántí nọ́mbà ẹnì kankan mú àmọ́ èmi rántí ọjọ́ tẹ́ sọ pé fẹfẹ yà wò ìdí nìyẹn tí mo fi rántí nọ́mbà yín mo wá ní kí n pè yín tó ṣẹlẹ̀ nìyẹn. àwọn lè ṣe ah that's nice. àdúrà yóò fún mi. àwọn náà ṣe wọn ṣe ah tiwa ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ẹkún mọ ya nojú nojú nojú nojú tó kékeré. ok ṣẹ́gun gbọ́ sọ fún mi ta ni mo ṣe ah. ta ló lọ sọkún tí mo ní kó má dé tó fi yà mí ní wèrè sọ fún what you are. take it easy ó yí know everything You ọ náà ọwọ́ tó lè má ṣubú má kí n wà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má everything will be alright. kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí ò yí ọ náà ṣùgbọ́. ha ìyá wa ó mo Ami. Ben. àmì bẹ́ẹ̀ mo sì mọ́mí gbọ́dọ̀ gbọ́ ilé ẹ mọ́mí gbọ́dọ̀ gbọ́ ilé. ẹ jẹ́ ń gbé kóòtù wọlé. hello. hello mọ́mí. ta ló ń sọ̀rọ̀. ẹ ṣẹ́gun ni ṣẹ́gun ọ̀rẹ́ fẹ́mi. ṣẹ́gun ọ̀rẹ́ fẹ́mi wo pè mí padà mo wà lọ́dọ̀ ìyàwó ilé tí n bá ṣe tán màá máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé o ti gbọ́. ẹ ló mú mi ọ̀rọ̀ ayọ̀ ni ọ̀rọ̀ ayọ̀ àti rí tiwa. ta ló lè rí. ẹ àti rí tiwa. orí tiwa. bẹ́ẹ̀ ni màá mọ mi ara tiwa ti yá ó ti gbádùn. ọ ṣé mo dúpẹ́. Ọlọ́run ṣeun ah oh, next day pe Fẹ́mi <laughs> afẹ́mi ló kú wa. ẹ ló Fẹ́mi. Babe. Daddy, ṣé Fẹ́mi kọ́ ẹ̀yìn? Bí ṣe rí ni ṣe mí o. kí ló ṣe yín. ó sábà nínú ogun dédé develop mental sickness. tó ń tún ṣàdúrà ní. ẹ ẹ tiwa tiwa fi sílẹ̀ tiwa bá yẹ fi sílẹ̀. dáadáa jẹ́ kí n lọ dáadáa jẹ́ kí n lọ fẹ́mi ẹ̀mí ni mo ti gbádùn tiwa. Do tí ó máa nífẹ̀ẹ́ mi please. Fẹ́mi ó ti gbájú Fẹ́mi. Ṣẹ́gun dádì bí iṣẹ́ rí nìyẹn ó ti tó gbà wo dádì tí gbogbo kíni ti ṣẹlẹ̀ sá. ó ṣe bẹ̀rẹ̀ ni kò tọ́ bí ìgbà tí ara tó ń yá ni ó bọ́ sóhun lára mi ò mọ ibi tí gbogbo kìnìún ti wá. ẹ jẹ́ ká ṣe ṣe wà ẹ jẹ́ ká gbé lọ sọ́dọ̀ àwọn specialist kan bá a treat ẹ̀ náà. mo tẹ̀ ti fún yẹn. ibẹ̀ ni mo fẹ́ lọ tẹ́ èmi bẹ́ẹ̀ bọ̀ yìí èso kìkì dẹ̀ máa lọ wọ́n ti pe àwọn tó máa wá gbé ọmọ ara rẹ̀. very serious Fẹ́mi Ṣẹ́gun wà ní Ṣẹ́gun ọ̀rẹ́ Fẹ́mi Fẹ́mi Ṣẹ́gun. Ah, dàbí o ti o ti o ti jẹun fi sílẹ̀. ọlọ́dẹ má jẹ́ kí n fi sílẹ̀. it's okay it's okay. jẹ bẹ̀ wọ́pọ̀ jẹ náà jọ ó máa jẹ. tí wọ́n kọ́ náà wọ́n tó ń ṣe bẹ́ẹ̀ ṣó ń da. if you don't eat this one I will beat you to cry. now eat. ó máa jẹ ṣèbí kò jẹ. eat the fruit. oya ẹ ti jẹ ọyà tó náà. now mm, ask him to eat. wá ṣàgbà kó báyìí àjọ ah, okay Dakota please. Eh, gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ látẹ̀ èmi náà ojú mi ò fọ. mo sáré ti ń ṣẹlẹ̀ yàtọ̀ wá fún yun tẹ́ẹ̀ bá ti ní pọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọ èké ẹ̀gàn sí ń wo mi báyìí ni o ilẹ̀ lọ́jà gbé mọ́ mi o mo lọ́jọ́ lórí gan mo lọ́jọ́ lórí gan ah, ẹ̀mí yàwó yẹn máa ń pè mí bàbá kéke bàbá kéke ẹni mo fi wá wò pé kémi náà dá sí ètí ń bẹ́ńlẹ̀ bẹ́ẹ̀ bá ti ní pè ní ọ̀rọ̀ òṣìṣẹ́ lásán ordinary staff Hello? Tèmiládé. Inú mi me yín pé mo ránṣẹ́ pé ẹ̀ lè jẹ́ mi. Torí nǹkan tí mo pè fún kì í ṣe nǹkan tó le. Kì í dẹ́n ṣe nǹkan tó lè ṣe fún mi. Àkísà. Nítorí àìsàn Fẹ́mi ni. Wọ́n náà mọ̀ pé a ti gbé lọ sí different psychiatric hospital tó yé di resort so àwọn èèyàn ló wá bá mi wípé wáyé tí mi ò try tìbílẹ̀ wípé àwọn tiwantiwa náà lè tọ́jú ẹ̀ bí ṣe múfẹ̀ kúrò ní ibi tó wà ní mo dẹ̀ gbé lọ sọ́dọ̀ wọn níbílẹ̀ ìgbà tí mo gbé débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní ìtọ́jú oríṣiríṣi but wọ́n wá ní ó ní ètùtù kan tó yẹ káwọn ṣe fún Fẹ́mi wípé obìnrin ló dẹ̀ máa bá gbé but obìnrin tó bá bá gbé yẹn ehm, kò ní lè bímọ nítorí pé nǹkan ilé ọmọ ẹ wà lára nǹkan táwọn máa lò mo wá wí pé ta ló nífẹ̀ẹ́ fẹ́ mi o bọ́kàn mi ṣe sọ sí ẹ nìyẹn wò ó kì í ṣe nǹkan tó le ẹ nípa tọrọ ọlọ́mọ bíbí yẹn èmi máa wà lẹ́yìn ẹ pátápátá adopt wo àti Fẹ́mi ẹ adopt ọmọ tó bá bá gbé inú ọlá náà ló máa wà please. ẹ wò ẹ wò dáàdi èmi bìlí pé kò sí nǹkan tó ń lọ́rùn lè ṣe o. bẹ́ẹ̀ni. mo dé nígbàgbọ́ pé a fi mi máa yá. lágbọ̀rọ̀ lọ́hùn. ṣe é gbogbo ìgbìyànjú yín lórí ìfẹ́ mi kò ní já sásùn. àmín àmín àmín àmín. nǹkan tẹ́ ẹ̀ ń béèrè yìí ó le dáàdì. kì í ṣe nǹkan tó le. mo ti nífẹ̀ẹ́ sí tèmi. yes mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́ eh, àti pé etí wo ló ń bá mi gbọ́ pé mi àwa fi ilé ọmọ tèmi sílẹ̀ fún ọkùnrin míì ah, ẹ wo mi lè ṣe. Oh, mo máa rí yín sà. bá mi fílẹ̀ o ó ti gbọ́. feel pé sister ti explain everything fún yín uh, like um, gbogbo um, test mo rán náà ha mo get to find out pé fifty fifty chance ni tá a take up d and c stuff yìí and um, for me to do that i would definitely need a guarantor at least to ma pen down nkankan tá a pen signature uh, so it's just as simple as that but uh, ẹ jẹ́ kí mind wà what is it is a job that i'm going to do well there's no problems about it. I mean guarantee. yeah sure that's what i'm saying. okay usually. so babe no problem. mo ti bá doctor Sarah, on my operation. trust me i'm solidly behind you nothing bad will happen to you hmm? you got me. okay so no problem. No. Joel, you, you heard what he said. You are going to be perfect. You're going to be very, very okay. Just put your mind at ease, okay? No problem. So. Doctor. Yeah. Iyola ńkọ́. Anyway, you tí mo disclose the issue complications to why during the operation ni mi In fact, But he tried the two lines tí mo mọ̀ it's not going through i don't know what happened. iyola wá sí. after all the complications i did everything for iyola torí iyola ni mo ṣe go through gbogbo stress tí mo go through I want to pé èrò iyola ẹ pé kó lọ ẹ ọkùnrin fi burú báyìí kí ló dé táwọn ọkùnrin fi burú báyìí kí ló dé tí yọ̀ọ̀lá máa ṣe báyìí fún mi. ṣé god. màá ní láti prescribe àwọn oògùn that you have to be taking so that a lè heal up dáadáa ṣóyẹ that you what? wà tí orí tí n bá ṣe kọ́ bẹ́ẹ̀ náà ni wàá ṣe lò jọ nítorí ọlọ́run ó kó bá mi honestly but at the same time I do lọ́wọ́ ọlọ́run so wàá get àwọn oògùn yẹn láti lò. àtàbọ̀ náà wọ́n ti travel àtàná. ìyọlá travel. bẹ́ẹ̀ ni. ibo ló sọ fún un. sẹ́ẹ̀rí bí ó ṣe ń lọ lánàá là ń bi wọ́n pé boná ń lọ o bí olúndù ni wọn ò dá wa lóhùn bí odi wọn ò dá wa lóhùn wọ́n sá ní ká sáfà wọn lẹ a ní ah, ẹ ti ẹ sọ pàtó bí tẹ ń lọ fún wa o torí téèyàn bá béèrè yín ká lè sọ bí tẹ ẹ bá lọ o kódà wọn ò sọ nǹkan kan rárá lónìí olónìí tá à ń wí yìí èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti wá béèrè wọn tí wọn ò sì finú dúdùn lọ. ẹ dákun ṣé kìí ṣe pé ẹ ti wọ one chance báyìí. chance tí mo wọ pọ̀ ah. ojú wọn chance lọ. ọkọ̀ já one chance ara ń tà mọ́ sọ fún èèyàn obìnrin náà tẹ́ lójú lágbárí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ní fi náà ọ̀nkù ìyọ̀lá lásán lásán fàwọ̀ ọ̀rajà lásán lásán torí ó ti pupa fọ́yìn bọ̀ tó kòrògbọ̀n àánú bíi ti àràrà ah, ó ṣe fún yín ṣe wá rí báyìí ẹ pẹ̀lẹ́ ọlọ́wọ́ di fún yín bò mí ọlọ́wọ́ kùkù di fún yín bò mí léyìí tó pòpò ẹ̀kẹ́ kò gbé mú kò tún dànù bẹ́ẹ̀ ni ò fà lábọ́lábọ́. ó ṣẹlẹ̀ ní. tiwa lálàkọ̀kọ́ mo dúpẹ́ pé mo pè ó dẹ̀ náà ọlọ́run ní dojú tì wá náà ọlọ́run á ṣe irú iṣẹ́ mo mọ bó ṣe nífẹ̀ẹ́ ọmọ mi sí and eh, látìgbà tí ó ti ní àìsàn yìí mo mọ bó ṣe ń sáré sókè tó ń sáré sílẹ̀ eh, ìwọ náà dẹ̀ mọ̀ pé eh, mo ti gbìyànjú gan-an nípa àìsàn yìí àti gbé lọ sí different psychiatric zone tí kò tí kò ní positive uh, uh, result wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn èèyàn wá bá mi wípé mi ò ṣe tọwọ́ lè bọ̀ kí n gbé lọ sí eh, àwọn níbílẹ̀ ah, mo dẹ̀ gbọ́ sí wọn lẹ́nu mo ti gbé Fẹ́mi kúrò ní hospital tó wà àti gbé lọ sọ́dọ̀ wọn tiwantiwa àwọn náà ti ń ṣiṣẹ́ wọ́n ti wọ́n ti sáré sọ́tún sáré sósì wọ́n ti já ewé oríṣiríṣi tó ń jẹ́ kí n mọ̀ eh, but wọ́n wá ní nǹkan kan ló kù wípé Fẹ́mi máa gbádùn wípé àwọn ní láti ṣe ètùtù kan fún un. ètùtù irú òsìtò wo nìyẹn dájú. ètùtù táwọn fẹ́ ṣe fún wípé obìnrin ló máa gbé. Mm, mo ti ṣe tán. nínú nínú ṣe sùúrù. ṣebí fọkọ mi ni. I understand you. Má taking land. Wọ́n ní obìnrin tó máa gbé fún yẹn ṣùgbọ́n kan ló wà ń bẹ̀. Ṣùgbọ́n tó ní wà ń bẹ̀ ni wọ́n ní tó bá gbé kò ní ní àǹfààní àti bímọ mọ́ nítorí pé nǹkan lé ọmọ ẹ̀ wà nù nǹkan táwọn máa lò fún. Mo dẹ̀ wò pé ah ta ló nífẹ̀ẹ́ fẹ́ mi kò sí ẹ̀kọ̀kan tó nífẹ̀ẹ́ jù bí òun ṣe ìwọ tiwa nítorí ẹ̀ ló jẹ́ kí ìránṣẹ́ pé ìrànlọ́wọ́ ẹ̀ bó ṣe máa bá wa gbé tutù wọn ni mo wá báyìí jọ. dáàdi inú ẹ kàn sọ fún mi pé bóyá eré nìkan tẹ̀ ń tẹ́ fẹ́ bá mi sọ pé nǹkan tẹ́ fẹ́ sọ fún mi kọ́ yẹn rárá. a ah, má ṣe bẹ́yìn. dáàdi ẹ̀ gẹ̀ẹ́tì kan tí mò ń sọ wọ́n ẹ̀ ti máa ṣe sọ pé mo fẹ́ fi ilé ọmọ mi sílẹ̀ fọkọ ṣèfọ́kọ mi nífẹ̀ẹ́ mi. bẹ́ẹ̀ni ṣèbọ́kọ mi ni a lè lọ́ọ̀bù ara wa bi. ẹ bọ tó bá mọ ipò lọ́ọ̀bù ẹ ó gbọ́dọ̀ bá wa ṣe nǹkan tá à ń sọ yìí. ẹyẹ má ṣe yọnu rárá ṣé bó ṣe wà yẹn tó jẹ́ tó bá wọ lọ́rùn ọba ṣé bí mo ṣe rí mi lè dress torí ọkọ mi mò ń lọ sórí òkè lọ gbàdúrà mo ṣe everything ọmọ pé jọkànjọkàn ọlọ́run ọba bá mi tọ́jú ẹ̀ ṣé tí ò bá wá gbádùn ọdún yìí tí ò bá lọ next year inú bó ṣe wà yẹn la máa bímọ ìtẹ̀mí ó fi máa bímọ fọkọ tèmi ẹ wá ní tèmi lọ fi sílẹ̀ kí àdájì. Ah, mo fẹ́ kí ọmọ mi gbádùn ni mi ò sọ pé ẹ̀ nífẹ̀ẹ́ra yín jọ. dájú ẹ̀yin àní ìpè mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ dájú aṣọ́fẹ́ ọmọ ọmọ yín ni. mo fẹ́ di grandpa. ọlọ́run lè ní pé tí n bá bí ọmọ ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ọmọ tuntun yẹn kọ́wọ́ ní kí fẹ́mi fi gbádùn tó bá ṣe kò sí nǹkan tó lé ń bẹ ẹ ṣe adoption. dáàdi ẹ jẹ́ ká máa bára wa sùn bẹ́yẹn bó ṣe wà yẹn mi lè fi ọmọ mi sílẹ̀ dáàdi kí lè sọ yìí. ìfẹ́ mi wà lórí àìsàn bẹ́ẹ̀. àìpé orí ẹ̀yẹn kò mí please ẹ jẹ́ kí ni àtẹjọ́ máa nájọṣepọ̀ bó ṣe wà yẹn mi ò mind ẹjọ́ torí ọlọ́run mo bẹ̀ yín lórúkọ ọlọ́run yẹn mo nífẹ̀ẹ́ ọkọ mi ẹ má kí n fi ọmọ mi ṣe ìwọ́pọ̀ fún torí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi àmọ́ máa bímọ ọlọ́run lè ní pé bí ọjọ́ ọmọ ara ọkọ mi máa yá ẹjọ́ torí ọlọ́run ṣàánú mi dáàdì ẹjọ́ mo bẹ̀ yín dadi ẹ ọ ní sàgọ́ tí mo sọ mi lè fi ọmọ mi sílẹ̀ dadi ẹ ṣàánú mi ẹjọ́ torí ṣe fún mi yìí ọlọ́run kò dùn mí ọlọ́run orí pé mi kí kò dùn mí mi ò ṣe ọkọ fún mi please àti gbàdùn please dad no ti gbàdùn Fẹ́mi àti dad Fẹ́mi dad please come dad. wọ́n ṣe ti gbé. bàbá ìdára. ẹ ti wá kí ni kí ni. ẹ fẹ́ ọmọ wá pé ẹ̀kọ́ fún mi ó dẹ̀ tàn sí mi lára ẹ̀yàn omi ò tiẹ̀ máa ń tàjẹ̀ ti wà òkè ti wà òkè mi mọ̀ pé oṣù dúró dé mi mo rò pé ó ti lọ ni. She loves me. This part. this stage mo gbọ́dọ̀ open up sórí gbogbo báyé sọ pé ara Fẹ́mi ò yá ara Fẹ́mi ò yá èmi àti Fẹ́mi play game ni. okay. oh yes oh yes. dadi ìjà yẹn kí n tún mọ game ṣé game kan máa play. ó dàbí ẹni pé o sick ẹ sórí ẹ pé ṣo mọ nǹkan tó ń ṣe ṣá ẹ sórí tiwa gbọ́ ti tèmi jàre sórí gbàtàrí ò yá ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin even go including some of your friends. my friend. yes ló ń wá láti seduce Fẹ́mi ó wá wòye pé ah, kí la lè ṣe o eh, báwo la ṣe fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ ọmọkùnrin òun gan ló bring idea yẹn la fi play game yẹn and sincerely speaking àtìgbà tí a ti wọnú géèmù yìí eh, wọ́n rí i pé you have genuine love so uh, sorry for the gbogbo trauma that kọ ẹ eh, please sorry and uh, I promise you uh, Femi gan ni disappoint ẹ That's it, bro. it's just a game Femi I think I can hand over her for you. <coughs> I'm, I'm so sorry for everything. It might be no. mo ní kí n fi mọ èèyàn tó nífẹ̀ẹ́ mi truly ni i'm sorry. she know that i love him. padà ó di ẹwú lọ́wọ́ tí wa ò lè ya wèrè mọ́ torí òní tó fi rọ́pò. rọ́pò bíi ti báwo bàbá kò yé mi. ọjọ́ orí pẹ́ a sì èrè èèyàn gbàgbé. níjọ́ kìíní àná tó wá tó ní àyà ń wèrè iṣẹ́ la nígbà tó o wá tó ní ọ̀fẹ́ kọ́ gbádùn ilé ọmọ rẹ la fi rọ́pò. ha ayé mi o bàbá ilé ọmọ mi mo rí rẹ. ètò ọwọ́ yìí ò lè ṣeé ṣe torí kò lè yáwèrè mọ́. bàbá ẹ jọ̀ọ́ ṣàánú mi kí mo wá fẹ́ ṣe bẹ́ẹ̀ jọ torí ọlọ́run ṣé á jẹ́ pé mi lè fẹ́ fẹ́mi mọ́ nìyẹn. fẹ́mi yìí náà ní ìṣòro rẹ. ẹ̀wọ̀n ọ̀rọ̀ fẹ́mi ni o tẹ́mi ṣáà ti fẹ́ fẹ́mi ni gbogbo ìṣòro mi o. ẹ wá gbọ́ fara burúkú balẹ̀ o lè rí fẹ́mi fẹ́ o. ewé fàlà fún ọ ọ lọ lò ó ṣùgbọ́n ńgbà tó o bá ń lo ẹnìkan kan ò gbọ́dọ̀ rí ọ ńbẹ̀ téèyàn bá rí ọ ńbẹ̀ ó léwu o. Ah, ṣebí kéèyàn bá ti rí mi ni ẹ wò kò sí wàhálà kankan anybody ò lè rí mi. téèyàn bá ti wá rí ọ ńbẹ̀ o ti rí fẹ́mi fẹ́. màmá bí màá ṣe lò ó. ẹ ẹ ẹ ẹ ẹ. ọmọ pọ́n lorúkọ tí wọ́n ń pe epo ọmọdún lórúkọ tí wọ́n ń pe iyọ̀ awọ̀lúmọ̀tẹ́ lórúkọ tí wọ́n ń pe omi ìwọ fẹ́mi tó bá ti ń fojú kan èmi arámidé lónìí. kí ni gbogbo eléyìí. ooo jọ́ torí ọlọ́run irú rí oṣù wo ni wọ́n máa ń rìn káàkiri iná. jọ́ torí ọlọ́run kí ló ń wá kiri iná. but arámidé ìgbà tó dé ò pè mí anigé mo dẹ̀ tún pe nọ́mbà ẹ ò gbé mo ní láti wá wú ẹ pé kí ló ṣẹlẹ̀ ni mo ṣe wá náà ọ̀rẹ́ tún sọ pé kí ni mo wá ṣe Arámidé èmi Àlàbí mà ni. dúró ná ṣé orúkọ ẹ ló fi sí ara one thousand kí ló mú ẹ ná ẹ. Àlàbí o. bá fẹ́ dìmọ̀ mi bọ́ bó ṣe kọ́kọ́ ṣe sí mi yan ìyẹn ò wá òkè náà ẹ́ olólùfẹ́ mi ni mo ní láti wá ẹ wá wá sí bíi pé. Àlàbí o. Ah! kí ló hapun kí ló ṣẹlẹ̀ ẹ́. Alámìdé <laughs> kí ló ṣe ẹ́ eh, so báwo farabalẹ̀ kí ló ṣe ẹ́ kí ló kí ló mú ẹ <laughs> oh, ni màmá tó ń ṣe lè ṣe mọ́ lọ sóde ijó ni mo fi ọmọ ṣe lè mú Alámìdé kí ló wá fún kí ló ṣe ẹ́. <laughs> kí ló sọ wọ ìbáyìí <laughs> arábìnrin kí ló ń ṣe báyìí kí ló ń ṣe báyìí ẹ o dẹ farabalẹ̀ kí ló wá bí ẹ ok wá jókòó wá oh my god kí ló ń ṣe kí ló ń tọ kí ló ń tọ tójúbà tó fi ṣe báyìí náà ẹ kí ló ṣẹlẹ̀ arábìnrin kí ló wá kún kí ló ń ṣe báyìí kí ló ó máa ti sògùn ló kílé léyìn náà. Ah, ah. mi ìsáyé jókòó mi ìsáyé òun jó eh, eh, eh, sorry ma my sister ẹkún ayọ̀ ni mò ń sùn nítorí pé nígbà tí ìjì yẹn dé ọlọ́run ọba ó mú ọkàn ọkọ mi dúró ṣinṣin kò jẹ́ kí ìjì yẹn kó separate ìfẹ́ wa rárá my sisters ṣe ti gbọ́ rí wípé ẹnìkan wà tó ya wèrè rí tọkàn yín lẹ́tùn dúró ti tó fẹ́ àwọn àgbà máa ń pòwe kan wọ́n máa ń ní ìwọ̀nba òun ni ọ̀rẹ́ dùn mọ́ àìgbọ́ràn mi ló kó bá mi mi ò ní kẹ́ má lọ rẹ o ṣùgbọ́n tẹ́ bá ní ọ̀rẹ́ tẹ́ bá ní ọ̀rọ̀ fifty láti sọ ẹ lọ gbẹ́ kòtò níwájú ìta lẹ́yìn kẹ́ sọ gbogbo ọ̀rọ̀ yẹn síbẹ̀ kẹ́ bò mọ́lẹ̀ lẹ́yìn tẹ́ bá jọ fẹ́ jẹun ọ̀rẹ́ mi mo fẹ́ lọ jẹun ó ti tán Mrs. Tiwa Akorede a dúpẹ́ púpọ̀ fún àsìkò yín tí ẹ fún wa láti là wá lóye lórí project tàbí wá síwájú yín. titled friendship ẹ ṣé púpọ̀. Okay. Oh, madam inú wa dùn gan you welcome. and tẹ́ẹ̀bà ní bínú ẹ má gbà wá bá ṣe mọ ni ẹ mọ ni wá ìdí nìyẹn tá entertain yín jù báyìí no i try Students ò kì í ṣe jù báyìí thank you so much.